الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والثمانين وثلاثمائة وعن وابصة بن معبد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم رأى رجلا يصلي خلف الصف وحده فأمره أن يعيد الصلاة رواه أحمد وأبو داود والترمذي وصححه ابن حبان وله عن طريق طلق بن علي رضي الله عنه لا صلاة لمنفرد خلف الصف لا صلاة لمنفرد خلف الصف وعن أبي هريرة آه، وزاد الطبراني في حديث وابصة ألا دخلت معهم أو اجتررت رجلا وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم السكينة والوقار ولا تسرعوا فما أدركتم فصلوا وما فاتكم فأتموا متفق عليه واللفظ للبخاري الحمد لله أفات تسواج نقوى عليه lórí ọlọ́kan ọ̀jọ̀kan òfin eléyìí tó rọ̀ mọ́ as-salata fil jama'a wọ́n ó wá látọ̀dọ̀ Wábùsà ọmọ Ma'bad ọ̀kan nínú àwọn sàbílò náà ọlọ́run ọba kó yọ́nú sí i ó ní òjíṣẹ́ ọlọ́run ìka àti ọlọ́run ọba kó máa bá a ra'a rajulan yusalli khalfa as wọ́n rí arákùnrin kan tó ń ṣe sọ́lá nínú jàmáà tó dá nìkan dúró lẹ́yìn sáfù fàmọ́rọ̀hù ayọ̀ọ́yìdà sọ̀lẹ́ anábì sì paláṣẹ pé kó tún sọ̀lá tún yẹn kí alimami ahmed ló gbà wá àti abu dawud àti tirmidhi àti ibn hibban ibn hibban sì sọ pé hadithun sahih la ẹgbà wáyìí àwọn olùmọ̀sọ́pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ ó sì dá lórí kéèyàn dá dúró lóun nìkan ní sáfù kan nínú àwọn sáfù asọ́lá a ti mọ̀ wípé èèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ ẹni tí òun náà ń ṣe sọ́lá apá ọ̀tún rẹ̀ lèèyàn wà ní àbápá àlàáfíà rẹ̀ tí sáfù kan bá sì ti kún eléyìí tó dáa jù ó ní pé ká má tún lọ dá sáfù mi sílẹ̀ ká má bàa jẹ́ pa ṣe bẹ́ẹ̀ fàlàfo sílẹ̀ fún àṣetán nígbà tí sáfù alákọ̀ọ́kọ́ bá kún ká kún sáfù kejì ká kún sáfù kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa ń ṣẹlẹ̀ wípé ìdánìkan dúró ní sáfù kan ọ̀tọ̀ ó lè wáyé látàrí wípé sáfù tó wà níwájú ti kún ó sì lè wáyé látàrí pé kì í tí ì kún ṣùgbọ́n èèyàn ń wo pé tó ń bá lọ dúró níbẹ̀ àyè yẹn kò ní fẹ́ gbọ́n dáadáa yóò gbà àmọ́ kò ní fẹ́ gbọ́n dáadáa ó sì ṣeéṣe kéèyàn dánìkan dúró nítorí wípé ọkàn wùyàn dá dúró ni gbogbo èyí owó lè jẹ nínú sábàbí tó lè múyàn dá dúró ní sáfù kan téèyàn bá ṣe bẹ́ẹ̀ tọ́kí láti bẹ̀rẹ̀ sọ láti èèyàn títí dé parí rẹ̀ èèyàn nìkan náà lọ́dá wà ní sọ́fún yẹn hadisi yìí bá wí o ó sì tọ́ka sí pé sọ́láàtì tó ṣe yẹn kò ní jẹ́ sọ́láà tó lálàáfíà kò ní jẹ́ sọ́láàtì téèyàn máa ṣerú rẹ̀ tí wọ́n máa sọ fún yàn pé o ò bùkátà kó o tún kí o ò sì bùkátà kó o san padà kò ní jẹ́rù sọ́láàtì bẹ́ẹ̀. eléyìí ṣe àyọkúrò mo wà ní sáfù èmi dúró ní déédéé ọ̀gangan ibi tó ti yẹ kí sáfù ọ bẹ̀rẹ̀ ní déédéé ẹ̀yìn imam ẹlòmíín náà ò ṣaláìsí pẹ̀lú mi ní sáfù yẹn kódà gan ó súnmọ́ kọjá pé gbà kan náà ńlá àjọ wọ sọ́lẹ̀ ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀. àtijọ́ wọ sọ́lá síwájú kí ìmáàmù tó gbórí sókè ní rúkú látijọ́ wà ń sá fún yẹn ṣùgbọ́n lọ dúró lágbọ́n abì kan bóyá gbọ́n apá ọ̀tún ti sá fún yẹn àbápa apóòsì rẹ̀ kọ̀ wá gbìyànjú láti rọra rìn wá bá mi níbi tí mo wà èmi náà sì gbìyànjú àti rìn lọ bá níbi tó wà bá a ṣe wá dúró adúró lájà ń kólókóló ní ìdúró kálukú bá a bá wò ló nìkan ó dàbí ìgbà tó nìkan ló dúró ń sá fún ni òun bẹ ń bè ọ̀kan ń bẹ lọ́hùn ọ̀kan wà lọ́hùn eléyìí kìí sùn ní àdéfì ń sí o eléyìí dá dúró ṣùgbọ́n nìkan kọ́ ló dá wà ń sá fún apá kan nínú àwọn èèyàn tó ń jọ dúró ń sá fún àìmọ̀kan bá wọn jà ni wọ́n ṣe dúró lájà kólókóló nítorí pé ìgbà tẹ́nìkan dúró láàrin tẹ́nìkan dúró lápò ọ̀tún sáfù tẹ́nìkan dúró lápò òsì sáfù ó dájú pé gbogbo wọn ò lè jẹ́ pé tí wọ́n ṣe náà lọ́dọ́gba ló ṣe déédéé tẹ́nìkan lọ́dọ́gba táwọn yòókù já ṣìṣe látàrí àìmọ̀ tàbá wá wo gbogbo sáfù lápapọ̀ pé èèyàn mẹ́ta ló wà ń bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn ò dúró bó ti sọ yẹ kí wọ́n dúró àwọn eléyẹn wọn ò wá bẹ́ẹ̀ hadithi pé la salata li munfaridin torí pé àwọn eléyìí lanfirada haqiqatan fi sha'nihim ìdánìkan dúró ní sáfù kò ṣẹlẹ̀ ní pàápàá sáwọn ní sáfù tí wọ́n wà so eléyìí túmọ̀ sí wípé tàwọn aládìsí bá wí ẹni tó ṣe pé sáfù yẹn láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ onìkan náà lọ́wọ́ à ń bẹ̀ onìkan lọ́wọ́ à ń bẹ̀ hadisi tọ́ka sí pé kò ní sọlẹ̀ à ayi salatuhu ghayru mujzi'ah wa huwa mutalabun bi i'adatiha sọlá tó ṣe nígbà tó dánìkan dúró ní sáfù yẹn sọlá tí tó ni o à ń bùkátà kó tún sọláàtì yẹn kó tún mú wa wọn náà ti rí bó ti ṣe léwu báyìí kéèyàn máa dá nìkan dúró sí sáfù ewu ńlá ni torí yóò mú kí sọláàtì tá a mú wá yẹn kó jẹ́ sọláàtì tí kò tíì tó eléyìí ti ń bùkátà ká tuntun ṣe torí pé la salata li munfaridin khalfa saf tẹ́lẹ̀ yìí bá yé wa à ń rí i pé hadith tó ti síwájú hadith Abi Bakra radiyallahu anhu tó wá darapọ̀ mọ́ wọn lórí sọlẹ́ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn tí anabi sallallahu alayhi wa sallam ti rúkú ọ̀ tí bàbá yẹn wá sáré wọ sọlẹ́ wọ́n wá wà lórí rúkú ọ̀ lẹ́yìn tí wọ́n sáré wọnú ẹ̀ kó tó wá di kó wọ́n rìn lọ sí sáfù hadith yẹn kò takò eléyìí o nítorí àwọn olùmọ̀ nípa fiqh wọ́n pín sí ọ̀nà méjì nípa pé ǹjẹ́ tá a bá dánìkan dúró sí sáfù sáà ní sọ̀láàt àbá ní sọ̀láà ohun tó sì fa ìyapẹ́nu láàrin wọn òun náà ni ta'arudu. ظواهر الآثار في الباب. bab àwọn àdìsí tó wá nípa àdájọ́ kádánìkan dúró ní sáfù tá a bá wo ń tán hàn lára wọn ó dàbí ìgbà tí wọ́n takora wọn ni torí hadith Abi Bakra ó bẹ̀rẹ̀ sọ̀láàtù rẹ̀ ṣáájú kótó dípọ̀ wọnú sọ́fù ó ṣe takbiratul ihram ó tún ṣe rukuu kó tó di pé wọnú sọf ṣùgbọ́n ọ̀pọ̀pọ̀ wọnú sọf lẹ́yìn tó ti dá nìkan dúró ní sáfù bẹ̀rẹ̀ sọ́lá anabi sallallahu alayhi wa sallam wọ́n sì mà ohun tó ṣẹlẹ̀ sí àti tó ṣe torí pé anabi sallallahu alayhi wa náà àdìsí kan wọ́n ní mò ń rí yín gbẹ̀yìn mi gẹ́gẹ́ bí wọ́n ṣe ń rí yín gbáwájú mi wọ́n sì sọ fún yín pé n tó sin yẹn o zadakallahu hirsan wala ta'ud àbí zadakallahu hirsan wala ta'du ọlọ́run ṣe àlékún ká gbìyànjú láti fẹ́ sẹ́sìn ọlọ́run ọba fún ọ ṣùgbọ́n o tún sáré wọ sọ̀láàtì ní riwaya kan wala ta'ud ó tún gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mà ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam wọn sọ fún yín pé ọ̀yà o àìdí sọ̀lẹ̀ tún sọ̀lá tìyẹn tún mú wa ànábì sọ bẹ́ẹ̀ fadalla dhalika ala sihhati salatihi eléyìí fi hàn pé sọ̀lá tù lálàáfíà tó o bá sọ pé sọ̀lá tù kò lálàáfíà òun tún bùkátà láti mẹ́rin mi wà ìyẹn Abubakar fúnra ara rẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tó àwọn adu àìkọ́ tọ́ka sí pé sọláàtì rẹ̀ ọ̀la làáfíà ó sì ti ṣẹlẹ̀ nínú rẹ̀ wípé àkọ́kọ́ sọláàtì yẹn tó fi dórí rùkú ọ̀ Allahu Akbar dé rùkú ọ̀ ńṣe lọ́dá nìkan dúró ní sáfù bẹ̀rẹ̀ rẹ̀ tó o bá sì gbàgbé hadith wa bí sọ̀tàn ká lónìí òun ní í ṣe pẹ̀lú wípé kò sí sọláàtì fún gbogbo ẹni tó bá dá nìkan dúró sí sáfù lẹ́yìn Abubakar òun dání kàdúró bẹ̀rẹ̀ sọ láti rúkú tó bá ṣe yí pé ẹ̀rí àwọn tó pọ̀ jù náà olùmọ̀nù o pé tó bá ṣe yí pé ká dání kàdúró sí sáfù lẹ́yìn a máa ba sọ láti jẹ́ ni anabi sallallahu alayhi wa sallam kò bá sọ fún Abubakar wípé àìdí sọlá tún sọ láti rẹ̀ mú wa tí wọ́n bá sọ pé ẹ ń ṣe ni wọ́n sọ fún pé kó tún sọ láti mú wa nítorí pé allahu akbar ti bẹ̀rẹ̀ nìkan àti rukú nìkan ló dá se ní sáfù tẹ̀yìn àwọn dẹ̀ lóhùn yìí pé kò sí ìyàtọ̀ láàrin díẹ̀ sọ́láàt àti gbogbo sọ́láàt ìyẹn ni pé tí sọ́láàt bá bàjẹ́ níbẹ̀rẹ̀ bí bàjẹ́ tó bàjẹ́ ń bẹ̀rẹ̀ yóò kó bá gbogbo yòókù àbí òní kó bá gẹ́gẹ́ bíi pé a ti parí sọ́láàt ó kù ká sálámà nìkan la bá so ó kó bá gbogbo sọ́láàt àbí òkú bá òkùbà torí rẹ̀ alqawlu fi juz'i as-salah kalqawli fi kulliha ìntà sọ nípa abala kan sọlẹ kò lè yàtọ̀ sí ìntà sọ nípa gbogbo sọlẹ idha sahha ba'duha sahhat sahha kulluha tápá kanu rẹ̀ bá lálàáfíà nígbà tá a dá nìkan dúró lẹ́yìn ní sáfù kan ṣoṣo ajẹ́ pé gbogbo ẹ̀ náà ń kọ́ kátẹ́ kó kí gbogbo ẹ̀ parí kò bá lálàáfíà ilé ìjẹ́rìí àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ àwọn kan gẹ́gẹ́ bíi imaamu ahmed àtàwọn míì àwọn sọ pé sọláàtù rọ̀ lálàáfíà torí hadithi wa bí sọ yìí wọ́n ní hadithi wa bí sọ yìí ó clear ó sì ṣàlàyé jáde pọ́nbélé wípé ẹnikẹ́ni tó bá dá nìkan dúró sẹ́yìn ní sáfù kan ṣoṣo onítọ̀ ńkọ́ kò ní sọ́dà àwa rí ní tọ́jábùlà fún un tẹ̀lé ìtumọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ńkọ́ kò sí sọ̀lá tuntun ṣùgbọ́n hadithu Abi Bakra eléyìí tẹ́yìn fi sẹ̀rí lórí pé sọ̀lá tuba bá dání kàkí lẹ́yìn kò bàjẹ́ kò sẹ́ẹ̀rí ń bẹ̀ lórí pé sọ̀lá tó ní bàjẹ́ kò takò hadith tó lọ́ bàjẹ́ ìdí ni wípé arákùnrin yẹn àìmọ̀kan ló mu ṣe bẹ́ẹ̀ wa yu'dharu bil jahli ma la yu'dharu bil wọ́n á sì máa gbà wá wí èèyàn lórí ní téèyàn fáyìn mọ̀kan ṣe irú ní tó ṣe pé bẹ́ẹ̀ bá mọ̀ ọ́mọ̀ ṣe irú rẹ̀ ńkọ́ wọn ò ní gbà wá wí rẹ̀ àwọn àpèjúwe irú rẹ̀ pọ̀ irú rẹ̀ náà ni ti Muawiya ibn al-Hakam radiyallahu anhu tẹ́nìkan sílẹ̀gbẹ́ rẹ̀ tó ní ti fi ẹ̀yìn fún ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa pé alhamdulillah nínú sọ́lá Muawiya ibn al-Hakam òun sì ń bẹ lẹ́bàá rẹ̀ òun bá dá lóhùn pé yarhamukallah ọlọ́run ọba ọkẹ́ ọ ọlọ́run ọba ọkẹ́ ọ họ́yún ká ọ̀rọ̀ àwọn èèyàn ni kò sí ẹ̀kọ́ wọnú sọ́dà yarhamuka yẹn kí tó bá sọ pé yarhamunillah àbá sọ pé yarhamuhullah sọlá tìrò oníbàjẹ́ wọ́n rò pé yé wa torí ẹ̀ law asnada ad-damiru ila nafsihi aw asnada ad-damira ila al-ghaibi lama lágbára rẹ lọ́sọ̀pọ̀ ọlọ́run ọ̀kẹ́ mi ọlọ́run ọ̀kẹ́ sọláàtì ọ̀bàjẹ́ gbogbo ẹ̀ làwọn fọkàn ha ọ̀tún sọ wọ́n ní tó bá jẹ́ pé dípò ká wọ́n bá ní yarhamuhullah sọláàtì rẹ ọ̀bàjẹ́ torí nísìsiyìí tó máa ń jọ ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn tó wá ní ọlọ́run ọ̀kẹ́ kì í sọ̀rọ̀ àwọn èèyàn lọ́sọ̀ọ́ ẹni tó wà wájú onóòbí ọ pé sẹ́mi ló ń ṣàdúrà fún àbítàn so eléyìí ọba sọ láti jẹ ṣùgbọ́n ní yarhamukallah anabi sallallahu alaihi wasallam sọ fún dalu sọ bẹ́ẹ̀ olóhùn nígbà tó ń parí sọlá ó ní ọ̀bọ̀dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé sọlá ti ọwọ́ àfúnkákẹ́ alukur'an ká sì rántí ọlọ́run ká sàfọ́mọ́ rẹ̀ ṣùgbọ́n kò sí fọ́rọ̀ àwọn èèyàn kò sí fọ́rọ̀ àwọn èèyàn anabi sọ pé kó tún sọ láti kì ìdán anabi gbà wáwí rẹ̀ látàrí àìmọ̀kan bẹ́ẹ̀ náà ni tó ń bí abubakar akọ́mọ́ sanabi wa kwadija lórí pé o so ọkàrí irú rẹ ni ọmọ ẹ ṣe ṣùgbọ́n anabi sọ fún pé ọ̀bọ̀dọ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ tọ́ àmàlà sọlá tó lè fọ́rí ní khalfa sọf wọ́n ti mà kò sí excuse ma kò sí sọlá fẹni tó dánìkan dúró lẹ́yìn sáfù torí ẹni sẹ́nìkan náà ṣerú rẹ̀ látàrí àìmọ̀kan àìpé ọlọ́wọ́n gba àrùn rẹ̀ kò gbọ́dọ̀ tún ṣerú ẹ̀ mọ́ ó ti wá gbọ́dọ̀ sọ ṣerú rẹ̀ á sọ fún pé lásán látẹ́ limunfaridin khalfa saf eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ lẹ́yìn eléyìí eléyìí ṣe nǹkan tí àwọn àṣẹ fanfa lé lórí wádìí tó lọ sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń sọ pé àdìsí wo lọ sọ bẹ́ẹ̀ kò má gan kò mọ tí ń ó ń ṣe béèrè ẹni ẹ̀dá kun tí ó lóun gbọ́ pé wọ́n ní wọ́n ní wọ́n sọ pé tí èèyàn bá lọ báyàn rajà àbí èèyàn lọ gba ọjà tà èèyàn gba ọjà tà ọgbà búrẹ́dì tà búrẹ́dì yẹn seventy naira ni wọ́n ń tà àkókò tí wọ́n wá gbà tà wọ́n wá rìtà hundred naira ṣé seventy naira ọgbà tà ni o yẹ sẹ́ o ti rà o o lè ra láwìn lórúkọ pé màá sanwó rẹ̀ ń gbọ̀ báyà ó sì ti di tiẹ̀ torí lábẹ́ òfin ọlọ́run ó tọ́ka gba ọjà ká má ti rówó san gẹ́gẹ́ bó tún ṣe tọ́ka ti sanwó lẹ̀ ká má ti rọjà gbà èyí tó sì wọ́pọ̀ jù ni pé owó ni ọjà ni ṣùgbọ́n kò sówó kọ̀ sọ́jà ṣẹ̀rí akọ̀ ó dorí sí mélòó mẹ́rin owó wà ọjà wà eléyìí lọ́pọ̀ jù ọjà wà kò sówó àwọn inú kò burú owó wà kò tí ì sọ́jà ńlẹ̀ kò burú sálàm nìyẹn ṣùgbọ́n kò sówó kò sì sọ́jà mo ra ọjà tí ò tí ì sun pẹ̀lú owó tí ò tí ì sí àà ṣẹ̀rí àkọ́ eléyìí ni wọ́n ń pè ní kíni bay'ul kali'i bil kali'i káfi àwìn fi ra àwìn káfi ntí ò sí ra ntí ò tí ì sí eléyìí ọ̀tọ̀ nù sẹ̀ríà tí wọ́n bá fẹ́ ṣe o lè yí pé búrẹ́dì yẹn èlò lẹ́ ń ta seventy naira ok máa máa mú rẹ̀ wá ń gbọ̀ báyà mọ̀ra láwìn máa mú rẹ̀ wá ń gbọ̀ báyà ṣé wàá mọ̀ tí ó ṣẹlẹ̀ wọ́n ti rà á nìyẹn o àsìkò tó mú lọ sí ṣọ́ọ̀bù tiẹ̀ so ẹnìkan á lòun fẹ́ rà so ẹni tó wá fẹ́ rà ọ́n òun pọ̀ pàrí pò wọ́n rà á mọ́ ó ti rà ó ti rà ìwọ ti rà ó ọlọ́run ràn ọ́ lọ́wọ́ bó ṣe sanwó búrẹ́dì fún búrẹ́dì ọwọ́ gbé padà wá ní wọn ọ̀rá má àà ah, ah. nítorí òfin lè gbé padà pé wọn ọ̀rá má oníkọ́jẹ́pọ̀ gbàgbàtà rẹ̀ ìyàtọ̀ wà láàrin mọ́ gbàgbàtà rẹ̀ àtẹ̀mí ti rà á sẹ́sì máa pa gbárí lẹ́yìn fẹ́ lò wípé since seventy naira ni wọ́n ń tà èmi fẹ́ lo àǹfààní pé mo lè rí ta hundred naira àbí bẹ́ẹ̀ kọ́ ni màá wá ní èlò ní búrẹ́dì seventy naira ni ok wọ́n bọ̀ so wọ́n wá ra hundred naira wọ́n wá yọ thirty dàsápò wàá kó seventy lọ síbẹ̀ rárá o ìwọ́ tó gbàgbàtà hundred ló kó fọlọ́jà pé ah, a adúgbò fọlọ́n hundred wọ́n rà wọ́n wá ìpìtọ̀ ẹ ṣeun ọlọ́run san ilé san rè so àbí kó sì sọ pé seventy èmi ò mú seventy ẹ̀yẹn máa mú thirty lọ ọ wàá dúpẹ́ fún pé jazakallahu khairan so ṣùgbọ́n ìgbà tí wọ́n bá lò ó ti rà á lórí pé o lè rí tàjú bẹ́ẹ̀ lọ ọ̀tá ọ̀tá wà wá sanwó fọlọ́jà àmọ́ ńgbà tó bá mú lọ ló kọ́ pọ́ fẹ́ bá a tà ni iye tí wọ́n bá tà wọ́n á kó jíṣẹ́ nítorí pọ́jọ ọlọ́jà lọ gbàtà ànábì sallallahu alaihi wasallam sì kọ̀ fún wa láti ta ní tí èsè tiwa ló kọ́ pàwọ́ la ní àbí òye wa so wọ́n ní ẹ eh, ẹ nítorí pé business man làwọn àfáàsì lóhùn torí òun eh, fẹ́ máa dìsì gan náà kí ni jáde sí gan lẹ́nu rẹ̀ sọ́ńtì jáde kí ni jáde kọ́ mọ́ ó sì fẹ́ máa dé sá sẹ́yìn pé mùṣkílà nu so eléyìí túmọ̀ sí pé ní ìsìtú wọn máa sọ pé káyọ̀dá sọ láti ṣe lẹ́yìn láwọn ànìkan ìmọ̀ bá láti jẹ́ ẹnìkan sọ pé nínú àdìsí wọn sá torí pé òun ti ka gbogbo àdìsí tán láyé yìí sá so ẹni tó ń pé kò mọ ibi tá àdìsí kan kọjú sí torí ẹ kì í ṣe gbogbo ẹni tó bá ní mẹ́rin wá lọ́ọ́ ká dá lòun o ẹ kọ̀kọ́ wò pé sóun náà mẹ́rin o because kò need ká jẹnu yíyà fẹ́ni tó ṣe pé ńgbà tá a bá ní àtún mẹ́rin wá á túbọ̀ máa sọnù sí ni wípé tọ òfin ọlọ́run lèmi sọ fún ọyún òbúkátà pé ká ṣẹ̀ máa mẹ́rin wá ṣùgbọ́n mọ̀dá nìkan dúró ń sáfù tà ń sọ yẹn sọ́kùnrin lọ́ba wí ni àbátọkùnrin àtobìnrin ọkùnrin nìkan lọ́ba wí o gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú hadith Anas ibn Malik radiyallahu anhu níbi tó ti sọ pé àtòun àti òun mùsùlẹ́yìn àti gulam tí wọ́n pè ní yetim ọmọ òrukàn àwọn tó kírun lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi Anas àti ọmọdé kékeré yẹn àwọn dúró lẹ́yìn anabi sallallahu alaihi wasallam nígbà tí obìnrin ti ń bẹ pẹ̀lú wọn kọ́ tó dúró lẹ́yìn gbogbo wọn àyè àwọn obìnrin náà lẹ́yìn kò bá àjọ nìkan kò bá àjẹ kí wọ́n pọ̀ ẹ̀yìn ni àwọn wà ni wọ́n dá dúró sí so obìnrin tó dá dúró lẹ́yìn kò sí tó ṣe sọ̀láàtì rẹ̀ àlàáfíà ni àlàáfíà ni sọ̀láàtì tiẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn bá tì wọ́n sí ó tì wọ́n sí kòtò kẹlà nítorí pé ńgbà tó lọ́wọ́ bá bá ń ṣàlàyé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọkùnrin àti obìnrin nínú alukur'an ẹ̀rí pọ́kùnrin ni wọ́n kọ́ sọ kún tó sọ obìnrin nígbà tó kọ́ innal mu'min innal muslimina wal muslimat wal mu'minina wal mu'minati wal qanitina wal qanitati so ẹ̀rí táàtì táàtì ń ẹ̀yìn ní máa wá yọ wá lẹ́yìn ọkùnrin so ó túmọ̀ sí wípé tọ́rọ̀ bá dọkùnrin àti obìnrin pọ̀ tálá ọ̀kọ́ sọ nípa rẹ̀ àkọ́ sọ nípa ọkùnrin kó tó di pa sọ nípa obìnrin eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ̀hún. ó tún wá wá nínú ẹgbẹ́ wa Tariq ibn Ali radiyallahu anhu wọn lánàá bí sallallahu alaihi sọ pé la salata li munfaridin khalfa as-saf la ẹgbà wáyé náà ó fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bíi talákòókò ipe kò sí sọláàt fún gbogbo ẹni tó bá dá nìkan dúró gbogbo ẹni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù tàmáàmù rìwáyà àdìsí bó ti ṣe wá onípa ànábì sallallahu alaihi wasallam wọ́n rẹ́ nìkan tó ẹ pé ó ṣe sọláàt bí gbọ́dọ̀ pé raka tọ́ba nínú ní sọ́látù subh raka méjì ní sọ́látù subh ọwọ́ abá raka kan báyìí nàbí sallallahu alaihi wasallam ti ṣe wá sálámà tí wọ́n kọjú sí àwọn èèyàn wọ́n rí pọ́kùnrin yẹn ó dìde dúró ó ń kí raka kejì so kò sí sẹ́ni kankan sá fún ìrìn àjò nìkan lọ nàbí sallallahu alaihi wasallam wọn lọ bá wọn dúró lé lórí títí tó fi parí sọ́láàtì yẹn anabi wa sọ fún pé istaqbil salatak fa innahu la salata limunfaridin khalfa saf tuntun sọláàtù rẹ bẹ̀rẹ̀ tuntun bẹ̀rẹ̀ níwọ nìkan báyìí torí ètò òsètẹlẹ ń kò tó o torí kò sí sọláàtù fún gbogbo ẹni bá dá nìkan dúró ní ẹ̀yìn ní sáfù ọ̀tọ̀ tó eléyìí tatbiqun amali wọ́n ṣe àfihàn rẹ̀ fún wa in practice bó ti ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá dá nìkan dúró ń sá fún kọ́ kò ní sọ̀làt so eléyìí ó mú gbogbo ohun tó bá lè jẹ iyè méjì kú lọ́kàn nípa pé ǹjẹ́ mo ní sọ̀là tàbí ní sọ̀là tó o bá ti dá nìkan dúró ní sáfù ò ní sọ̀là ìyẹn ọkùnrin inú o yàtọ̀ sóbìnrin àǹfààní púpọ̀ lọ́wọ́ àánú àdéhìí nínú rẹ̀ òun náà ni pé ìdánìkànṣe kọ̀dánu sẹ̀ríà kọ̀dá fún mùsùlùmí yadullahi ma'al jama'a ọwọ́ ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn jama'a ni ṣùgbọ́n àdìsí àwọn èèyàn gbọ́ yìí wọn àpè yadullahi ma'al jama'a man shadda shadda fi an-nar innama ya'kulu adh-dhi'bu min ash-shati al-qasiya. gbogbo àwọn àdìsí ni ṣùgbọ́n àwọn èèyàn máa ń í lò láwùjọ tiwa bí ọwọ́ ọlọ́mbẹ pẹ̀lú jamaa ẹni tó bá ń dá ṣe yọ dá wà ná àti pé kòkò kì í rí kan gbé jẹ nínú àwọn àgùntàn àfẹ́tí máa ń dárìn àwọn èèyàn máa ń ni wọ́n fún láwùjọ tiwa gbogbo ẹni tó bá jamaa kan sílẹ̀ náà ni yadullahi ma'al jama'a fọwọ́ ọlọ́run bẹ pẹ̀lú jama'a ìyẹn jama'a tiẹ̀ bá pé ẹnjọba fẹ́ dáwà yọ dáwà nù náà ni ọjọ́ tètè darapọ̀ mọ́ jama'a táwọn ẹsì tún ní ẹni tí ọba lẹ́gbẹ́ láyé ńkọ́ kò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ èwo so gbogbo eléyìí àsìtú ni aljamaa tí wọ́n ń tàn sọ ń bì báyìí oní làwọn mùsùlùmí lápapọ̀ pàápàá jùlọ àwọn tó dúró dọ́gba tí wọ́n ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ń pè ní kíni aljamaa oní anábì sallallahu alaihi wasallam ń tọ́ka sí tó àwọn yahudi wọ́n pín sí ọ̀nà mọ́kànléláàádọ́rin nasara àwọn pín sọ́nà méjìléláàádọ́rin ìjọ tòun ànábì sallallahu alaihi wasallam yóò pín sọ́nà mẹ́tàléláàádọ́rin iná ni gbogbo wọn wọ̀ àyàfi ọ̀kan ṣoṣo àwọn sàbí làwọn ta ni ànábì ni humul jamaa àwọn ni jamaa káwọn kéèké ṣe jamaa tiẹ̀ nìsín sá tìrìkọ tìrìkọ jamaa tó wà ní àwọn ìlú kọ̀ọ̀kan nìsín à wọ́n lé bìkẹ́ àfọ̀ uncountable jamaa ó ṣe é kà kálukọ́ kan ronú jama jama jama humul jama jama kan ṣoṣo náà mùsùlùmí inna hadhihi ummatukum ummatan wahida ìjọ kan ẹni mùsùlùmí anabi láwọn ni jama jama yẹn lè má yìí anabi ni nínú riwaayà mi hum man kanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ni ti ń bẹ lórí irun tèmi àtàwọn sàábẹ̀ mi ń bẹ lórí ẹ̀ lónìí àwọn ahlu sunnati wal jama'a nù náà wọ́n fi ń pè ní ahlu sunnati wal jama'a so ìyẹn ni pé ahlu sunnati wa humul jama'a ahlu sunna ni àwọn sì jama'a so eléyìí ẹ ọmọ jìnnà sáwọn mùsùlùmí. wọ́n ti pèpè fún sọlẹ́ ojókòó kanú lé wọ́n tún ṣe kọ́ọ̀mà òtún dìde ìwọ́tọ́ yẹ kó sin ọmọ pípọ̀ nsọ masjid ìwọ́tọ́ yẹ kó sọ fún yàwó kó lọ sí sọlẹ́ ìwọ́ sọ wọ́n wọ́n tún sọ bàbá alágbájá wọn tún ti ṣe kọ́ọ̀mà bàbá alágbájá tún ti ṣe kọ́ọ̀mà máa lọ máa lọ máa lọ máa bá kó sira kàkọ́ máa bá subhanallah sọ dáa òkúkú dáa bẹ́ẹ̀ fẹ́ wà aljanna ní rọ́ọ̀n tipátipá ló sì fi ṣe sọlá a sì mọ̀ pé sọlá ọ̀kan ni nínú àìníye tó wà nù islam ẹnì kan ò sì ní fi sọlá tó ráàrì àfikọ́ pé gbogbo tó wà nù islam náà ni ó fi ráàrì torí di eléyìí ọmọ apẹ́ dé masjid irú wọn lẹ́ẹ̀mọ̀ rí lẹ́yìn lẹ́yìn gbogbo gbà wala yazalu qawmun yata'akhkharun hatta yu'akhkhirahumullah. àwọn èèyàn ò ní yé pẹ́ wọn ò ní yé pẹ́ wọn ò ní yé sá sẹ́yìn wọn ò títí wọn bó fà wọ́n sẹ́yìn ọlọ́run dàkú má fà wá sẹ́yìn. nínú àǹfààní tó tún wà ń bẹ̀ òun náà ni wípé kéèyàn máa sojú kòkòrò láti wà ń alákọ̀ọ́kọ́ láti wà ní sáfù alákọ̀ọ́kọ́ pàápàá jùlọ ibi táwọn mùsùlùmí bá ti pọ̀ tí wọ́n sì mójú tẹ̀sìn ọlọ pípọ̀ lásán ọjà nígbà tí wọ́n bá ti mójú tẹ̀sìn ọlọ láwùjọ Yorùbá mùsùlùmí náà wà kése pé wọn ò sí ṣùgbọ́n mélòó nínú wọn ló ń jẹ́ pé ọlọ wọn kéré jọjọ wọn ò dààmú fẹ́sìn ọlọ rárá rárá wọn ò dààmú fẹ́sìn ọlọ ọ̀pọ̀lọpọ̀ ìjọ ọdún nìkan ni wọ́n mọ̀ wọ́n mùsùlùmí ó sì wá nu àwọn díẹ̀ tó pé yawmul jumu'ah wọ́n mọ̀ wọ́n mùsùlùmí torí ó lọ kí jumu'ah ǹjẹ́ ẹni tí wọ́n ń ṣe sọ̀láàtì nídàkúrekú bẹ́ẹ̀ jumu'ah sí jumu'ah ni ìdì sí ìdì ni ṣé mùsùlùmí náà sì làwọn eléyẹn laysu muslimin àwọn eléyẹn ṣe mùsùlùmí o jumu'ah sí jumu'ah jumu'ah jẹ́ ń di mùsùlùmí ciidu jandi musulumi ramadana jandi musulumi ah awudu bila wama aktharahum wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa wọn pọ̀ bàjẹ́ wọn àbá dákọ ẹlòmíì láti wọn máa ń pè á ah! wọn sì sọ olùkọ tó dára ó sì ń hùwà ṣetán káwà ní sáfù alákòókò níbi táwọn ìbá ti máa mójútó sọ̀rọ̀ lápọ̀lọpọ̀ àwọn mọ̀sáàjì dùwà lónìí láì sáré láì gbìyànjú kan sáfù àkọ́kọ́ náà lọ́mọ wa ń jojúmọ́ sọ́ọ́. Ah! torí sáfù nǹkan kò yẹ kún tani ń ṣe sọláàtì illa man rahim allah àfẹnitọ́lọ́n bá sànù ó nà ní mọ́sálásí ńlá lù ní gbogbo sọ̀làwàtì kọ́nà ó tún dúró níbi tó bá wù ọ́ sáfù àkọ́kọ́ ni wọ́n lè máa bọ́ bí ah, ibi tí wọ́n fẹ́ dúró nì torí tani ta lẹ́ lómi iná tọ́ba di jumu'a la ilaha illallah ẹ wàá sọ pé ń bo làwọn eléyìí lọ tẹ́lẹ̀ wọ́n dálẹ̀ ni wọn ò ní ṣe sọlá ojoojúmọ́ ẹ̀rú ń gbà wá wọ́n má jẹ́ pé ọwọ́ àwọn ọba títún ṣe júmọ́ àyẹn náà kárí mi ni ẹ̀rú ń bà wá àádọ́kàn wọn àmọ́ ẹ̀rú ń bà wá kálukú fẹ́ lọ sáyìn pé sẹ́yìn rí pé mo kọjá o la ilaha illallah ṣé bá ṣe máa ṣe náà ní wà àlùjánnà kódà àwọn lè má mú mi wà níbi táwọn náà ti kó bá lọ síwájú ẹ̀sìn Islam tọ́kì kò ní lọ́ọ́ ṣe sọ́láàtù fáwọn èèyàn níjọ́ júmọ́ nìkan ni ó jáde lọ́ọ́ ṣe sọ́láàtù fáwọn èèyàn gbogbo sọ́láàtù yòókù ní ara rẹ̀ ni ó ti máa ṣe sẹ́yìn náà ó kó lọ síwájú bẹ́ẹ̀ Islam ni àbí ìfàsẹ́yìn ìfàsẹ́yìn ni fún orí ọ̀pọ̀ nkọjá lọ nkọjá bọ̀ bàbá tún ti lọ sí masjid wọ́n ti pè dóhùr bàbá tún bọ̀ láìpẹ́ wọ́n tún pè asiri sẹ́nu kó àwọn èèyàn àwọn náà bẹ̀rẹ̀ sí ní tijú àmọ́ nísìnyí kálukú ọ̀bẹ̀rù ọlọ́run ò tijú èèyàn tó sì dáa bẹ́ẹ̀ ìmọ̀tá bá pa mẹ́sídìrì tì tá a máa ṣe sọ láti mbẹ́ kí ni ó dà kò ní yàtọ̀ sí museum ọkàn yẹn pé yọ jẹ́ museum tá a rí nǹkan kónú ẹ̀ yóò sì bàyàn lọ́kàn jẹ́ púpọ̀ ilé ìtọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa làwa pa láàyùn la pati ẹnìkan àwọn yàrá wa bàbá ní yàrá méjì tẹ́ ibìkan ló ń lò sí jù kí ni ó ṣe èyí tó lò síbẹ̀ o ògèdè eruku ni ògèdè eruku ni ọ̀jẹ̀ wọn náà máa pòsè pé wáyé wáyé tí mo gba yàrá méjì gan ẹ́ tí mo ti gba yàrá kan so ṣé àwọn àmọ́ kábà àmọ́ kọ́ akọ́ mọ́sídìí ni rárá ṣé mọ́sídìí ti tó láwọn ìlú wa nílùú wa gbogbo ní àwọn ilẹ̀ Yorùbá yìí tó tó kò tó mọ́sálásí mélòó lọ́wọ́ à ń lu yín ládùúgbò tó ń gbé mọ́sálásí mélòó lọ́wọ́ à ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ gan tí ìbá sì wọ́ tó ọjọ́ máa bẹ̀ tó wà ń bẹ̀ séèyàn dàmà pé mọ́sídìí ni nígbà pọ̀lọpọ̀ rẹ̀ yàn ní dàmà wọn kàn sí mẹsàlásì kan kó abẹ kan bíi kinní kankan pé bíi ẹ pé ah ṣé mẹsàlásì ni pé ẹ̀hún náà nìtọ́ ẹ̀jẹ̀ àṣẹ sọ̀láàtì ǹjẹ́ tèmi máa mójútó sọ̀láàtì tí wọ́n mójútó sọ̀láàtì títọ́ mójútó sọ̀láàtì sẹ́yìn pé àwọn mẹsàlásì ti wọ́n tún máa pọ̀ sí ni sòṣùgbọ́n lómi ọmọ sọ fún yín ní ìsìnkú alẹ́ fẹ́ kọ́ mẹ́sì pé ètò wà gan-an èèyàn mélòó ní ṣe sọ láti mẹ́rin àbẹ́rẹ́ nǹkan mẹ́rin subhanallah ṣé ẹni tí èsè sọláàtì náà máa ronú pé sáfù kan la lákọ̀ọ́kọ́ sáfù kan la lẹ́ẹ̀kejì àbí ẹni tí èsè sọláàtì àbíjọ́ tínú rẹ̀ bá dùn ọwọ́n á dúró sáfù tẹ̀yìn lẹ́yìn àgbà fún mi ah, bàbá baba ibi tí a dúró sí o lásán láti lè mọ fọ́rin ní kálífà sọ wá ń ò ní wá mọ́ tẹ́lẹ̀ náà òun èkúkú wá ẹ̀kan tó ń tún wá ní ìṣẹ́ tún fagilé sọ láti o so o ò lè láǹfààní àti màtẹ́lẹ̀ náà torí pé wò ó fira rẹ sípò ẹni tó yẹ kọ́ mọ̀ èyí wá sí náà o sì fẹ́ wà lìjẹ́ náà tọ́lọ̀ wọn bá tọ́ba wa kọ àkọọ́lẹ̀ pé kò sí kú ńkọ́ báwo la yé ọba ṣe bàjẹ́ tó ikú sì ń bẹ àmọ́ kó àlùjáná ni àbí ná ẹ wá wò bá ń ṣe ń tẹ òfin ọlọ́wọ́ ba lójúmọ́lẹ̀ à ń ṣèṣe ẹni tí ó bìlà à ń ṣe ń ṣèṣe pé bọ́yọ́ náà àbáyọ̀ kan wà tá a lè gbà kò sì sọ́nà ìburú kan lọ́rùn ọ̀pẹ ẹni tó bá ṣe tọ́lọ́run ọlọ́wọ́ bó ṣe tiẹ̀ ẹni tó bá ṣe lọ́run tó fi kú irú wọn lọ́lọ́run pèsè àlùjánnà alẹ́ dè ẹni tó sì fi tọ́lọ́wọ́n bá sílẹ̀ tọ́ta pa sí irú wọn lọ́lọ́run pèsè iná kalẹ̀ fún ọlọ́run má jẹ́ irú wọn bẹ́ẹ̀ nu wa o torí ẹ̀ iṣẹ́ ńlá ní bẹ́ẹ̀ lọ́rùn wa jàmá gbogbo wa pátá kó yọ ọkùnrin wa sílẹ̀ kó yọ obìnrin wa sílẹ̀ kó yọ onílé sílẹ̀ kó yọ àlejò sílẹ̀ iṣẹ́ ńlá pé ká pè yẹn wá sídìí kásìnà iṣẹ́ ńlá ni kì í ṣe pólùmọ̀ àbẹ́ni tí wọ́n mọ̀ gbogbo wa láàmọ̀ kó lọ́n pa wá láṣẹ ká sí òun ọ̀wọ́ bí wọn náà ó ti ṣe lè sọ fẹ́ lómi bó o bá ti ṣe máa ń sọ lágbájá wọn ti pe sọláàt tí a lọ rotate bó o bá ti ṣe léyìn òwò náà ti mọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣe pé ballighu anni walau aya ẹ̀yin náà jẹ́sẹ̀ mi kọ́dà kó ṣe pa ayẹ̀ ẹ̀yọ̀ kan ni. tẹ́mi bá jẹ́ pé ńgbà tí mo ń bọ́ amẹ́sítìd ní sinmi mẹ́nìkan lọ́wọ́ ìwọ ẹ wo iye aláìfẹ́ sí lọ́hùn tá a mú kó ń di ìranù tá a mú ọ wá sí di tọ́lọ̀ wọ́n yìí máa pera wọn máa wọ bọ́ọ̀lù àbí ẹ̀kọ́ ni gbogbo kọ́nà tẹ́ bá wọ̀ ọ́ sìn mo rò pé kéde kan ẹ̀yin náà rí àbẹ́ rí sáínbọ́ọ̀dù sáínbọ́ọ̀dù ó ti tó kò sẹ́ni tí wọ́n sọ pé hayya ala al pé ọ̀ya bọ́ọ̀lù yá o ṣùgbọ́n sọlá ẹ bá ń ṣe ń pètò ẹ iye èèyàn mélòó ni wọ́n á ń dáhùn pé hayya ala ẹ máa bọ̀ wá ṣe sọ̀lá kò tún àmọ́ lórí ẹnu mi gbọ́dọ̀ ọ̀dà hayi ala falah ẹ wá sọ̀rọ̀ ẹ dákun èèyàn mélòó lọ́ọ́ sẹ́wọ̀n pé bọ́ọ̀lù wọ́n yẹn pe ìpè fún bọ́ọ̀lù di pé bọ́ọ̀lù ọ bẹ̀rẹ̀ àga ti kún àwọn ẹni tí wọn ò sì rówó lọ síbi tí wọn ti ń gbà tí wọn péjọ sídìí apàtì pàápàá jùlọ ńgbà tó ṣe pé wọn èé múná lọ ibìkan wọn tó ra tan jẹnẹrétọ̀ wọn á gbé tẹlifíṣàn kalẹ̀ kálukọ á máa wò sẹ́yìn mọ bíbẹ ṣe máa kú pàápàá jùlọ bá pé tí wọn fẹ́ wò wọn ti ń retí ẹ̀ tipẹ́ lábẹ́kúta ń bẹ̀ ni wọ́n ń sọ láàárọ̀ yìí bọ́ọ̀lù lẹ́nìkan wò tó gbẹ́mìí mi pé orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè kan ń gbá bọ́ọ̀lù wọ́n wá fúnra wọn mọ́ tó wá báyàn lọ́kàn jẹ́ nípa ọmọ mùsùlùmí ni wọ́n á fúnra wọn mọ́nu ilé kan wọ́n ní kò síbi tátẹ́gùn ọgbà ọ̀nù ilé tó yàtọ̀ sílẹ̀kùn tí wọ́n ń bá wọlé ibi tí wọ́n ti ń wo bọ́ọ̀lù náà ló ti wó ṣubú wọ́n rọ̀ṣẹ̀ lọ síbítù wọ́n lọ gbẹ́mìí mi ẹ dákun àtọ́lọ́mbá wa ní. <laughs> Ibole lẹ tọ̀tẹ́ fi débi èmọ̀ ń wọ máàtì nàìjà àti kódòvua ni láìlà ìlọ́wọ́ sọ́dà abẹ́ yẹn ká wà lórí sọláàtò lẹ́ṣà ẹni kú bá dé allahu akbar ó kú oríire torí bẹ́ẹ̀ èyí tí wọ́n tún láwọn fẹ́ gbà náà lọ́kọ́ sànù wa àwọn míì tún wà tó yẹ pé àwọn náà tún lè gbẹ́mìí mi bẹ́ẹ̀ torí yóò ti ka ẹ máa ká wọn láàánú ẹlòmíì ní sẹ̀jẹ̀ rẹ̀ ti ń hó <laughs> wọ́n ní wọ́n lu àwọn kan ṣé ìwọ wọn ọ̀rọ̀ alẹ́ jáde mọ́ ìwọ lọ jẹgba ẹni tó gbẹ̀yìn ilẹ̀ lọ jẹgba ìwọ nǹkan kò sí ọ dákùngbà bíi sẹ́ẹ̀rẹ̀ lọ́kọ́ máa dunnú sáhùn ọ̀nà náà wàláhùn Yahudi ti ráwọn èèyàn mú kọjá sísọ. So awọ nífà awọ ewúrẹ́ wọ́n ní ẹ tí ẹ bá ti ti síra yín tó bá ti wọ náà gò ẹlòmíràn bá ti dé kí ni ń ṣe ọ́ ó ti gbàgbé pé olówó ń jẹ ń ṣe wèrè lórí irọ́ sọlá tún bẹ́ẹ̀ lé òkì ọlọ́wọ́n bá tó dá ń bẹ́ẹ̀ lé òsìn ẹ̀dá bẹ̀rù ọlọ́wọ́ kárán ti pé kú ń bẹ́ ọ ẹ̀rí pé ẹlòmíràn ìsinmi tí ọ̀dà nígbà kú kí ló fẹ́ sọ fọlọ́ kìí ṣe kó ṣe tọ́wáfù lèèyàn pọ̀ jù ìlànà bá ní kó kú o àbí sọ̀fà márùwà lẹ́ ń lọ lọ́ba di pé ibi tó ti fẹ́ lọ fẹ́ lọ sinmi lọ́ba sì ṣubú kìí ṣe bẹ́ẹ̀ fa bọ́ọ̀lù à kódà kò tiẹ̀ ṣe gbọ́ bọ́ọ̀lù ẹ gbọ́ bọ́ọ̀lù à ọlọ́run ṣàánú wa ọjọ́ bó ṣe jẹ́ o torí ẹ̀ ẹ ti ká mójútó ìbáàdà yóò yé wa. ṣùgbọ́n lómi tiẹ̀ ó ti pẹ́ jù tiẹ̀ ó ti pẹ́ jù ìgbà tí àbámọ̀ kì ṣiṣẹ́ mọ́ ni ó tó yẹ lómi wàláhì àmọ́ kò sẹ́ni tí ò ní yé kò sẹ́ni tí ò ní yé pé ṣé mo parí ọ̀rọ̀ ara àbókù díẹ̀ káàtó nígbà tí kú bá dé ni kò sẹ́ni tí ò ní yé torí pé njọ́ yẹn tá a rí kálukú náà ti mà sálìjánà ni àbí ná àlìjánà ni kọ́ lọ́wọ́ ṣèbù padà sí tiwa o. At-Tabarani rahimahullah ọ̀kan nínú àwọn olùmọ̀àgbà nípa hadith àwọn ṣe àfikún lórí hadith wa bísọ̀ tàlá kọ̀ọ̀kan yẹn síbẹ̀ kọ̀ọ̀kan sọ fún wa ní ìsìn pé anabi rárákùnrin kan tó ń ṣe sọ láti lẹ́yìn sáfúlò nìkan anabi wa pa láṣẹ kó tún sọláàtù rẹ̀ kí àfikún kan wá wá lọ́dọ̀ alimami Tabarani wọn láwọn ti sọ fún yín pé ala dakhalta ma'ahum kí ló mú ọ mọ́kì ààrẹ bọ́lú sáfù tó ti wà. àwọn èjètàrà tààrọ julan bí ọba sì ṣe ṣe kí ló mú ọ fàyàn kan wá sẹ́yìn wá bọ̀ yẹn ní kí ló kó kíra rẹ̀ bá wọn àbí kò sì fa ẹnìkan wá sẹ́yìn lọ́dọ̀ rẹ nínú wọn so kíra rẹ máa ń wọn kò sí mọ́ṣíkìlà fa ẹnìkan wá sẹ́yìn sẹ́wọ̀n kékeré rẹ máa ń wọn eléyìí àdìsí àwọn àdìsí púpọ̀ ti fi hàn náà sáfún náà ló tòsí ṣùgbọ́n fa ẹnìkan wẹ́yìn wá bọ̀ àdìsí yìí ọ̀fẹ́sẹ̀ rìn àdìsí yìí kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ èyí ń tọ́ka sí fàyàn wẹ́yìn kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ìdínú tẹ́ni kò fi ní ẹ̀sùn lè fàyàn ni tí wọ́n bá gbà tó yé wa torí pé àdìsí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ tó bá pàdìsí fẹsẹ̀ rinlẹ̀ tó bá fọ̀ ọ́ gbọ́dọ̀ dáhùn sòṣùgbọ́n àdìsí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ torí ẹ̀ làwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ọ́ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́ fọ̀ ọ́ báwo ìwọ́ ti wá sáfúwájú ọ̀ torí pé ẹni tó wà ní sáfù alákọ̀ọ́kọ́ kò dàbí ẹni tó wà ní sáfù ẹlẹ́ẹ̀kejì ẹni tó wà lẹ́ẹ̀kejì kò dàbí ẹni tó wà lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta kò dàbí ẹni tó wà lẹ́ẹ̀kẹrin ọwọ́ afọ látẹ̀kẹta sẹ́ẹ̀kẹrin why. torí ẹ̀ la sì sọ pé téèyàn kan bá ń fọ̀ ọ́ tó o bá fẹ́ dá lóhùn ọ́ ń bẹnu pọ̀ ran ọmọ ìyá rẹ lọ́wọ́ <clears throat> tọ́lọ́n bá sì ṣe tẹ́nìkẹta bá kun ilẹ̀ kan náà kó tó di pé àwọn èèyàn tí o kó láàrin wọn kò ó ṣùgbọ́n àwọn náà ní jáfara by the time tí wọ́n bọ́ sẹ́yìn wọn ò ní fàyè lẹ̀ fún ta ni àṣetán kíákíá wọ́n ti di so wọ́n wá di ọlọ́run ní kí wọ́n di lọ́nà tó yẹ pé wọ́n ń fún mọ́ra wọn táyà ó fi lọ kù sára ògiri lọ́hùn wọ́n kàn di lọ́nà tó fi gbára wọn láàyè ni tẹ́nì kẹta bá ti dé ọkàn mọ́wọ́ lọ pé tọ̀ mo ti dé o so eléyìí jẹ́ báyìí àmọ́ àdìsí tọ́tọ́ka sí pé fàá kò fẹsẹ̀ ó túmọ̀ sí pé tó o bá fààyàn tí wọ́n bá dán ọ lóhùn wọ́n ràn ọ lọ ni ọlọ́run san wọn lẹ́sàn-án rẹ̀ tí wọ́n bá dáhùn ọ lẹ́nu àti bẹ́ẹ̀ nìkan kan wí o lórí kíni ṣùgbọ́n tí wọ́n náà fẹ́ dún sáfù kí ló dé tó tètè wá mo rò pé yé lẹ́yìn ìjábọ̀ ṣe jẹ́ lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú àdìsí mi wá àdìsí jẹ́ àdìsí Abu Hurayra radiyallahu anhu tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbé jáde wọ́n lé Ànábì sallallahu alaihi wasallam sọ pé. إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة تبقوا إقامة رين يمان سن بصلاة أما ساريو ìrìn kẹrin sẹ́mi pé wọ́n ti kọ́kọ́ pe sọ́láàt ẹ̀ dìde bẹ́ẹ̀ sì dìde bóyá ń gbà tẹ́lómi fẹ́ lọ sàlùwà lánìgbẹ́gbọ̀n ẹ̀ sáà ń ṣe gbogbo ìpalẹ̀mọ́ bóyá ti dìde láti gbà tán ti pé sọlá ṣùgbọ́n lẹ́yìn jìnnà gan so wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ìkọ́mà ìjẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìkọ́mà ká sáré ni àbí ká má sáré apá kan nínú àwọn sàbẹ̀ ni ká sáré sáré o ila maghfiratin min rabbikum ìgbà yára yára lọ síbi àforíjìn fastabiqul khairat ẹ sí olórí borí lọ sí di orí so ẹ̀rí ń gbogbo ẹ̀ lọ́ da tó bá ipá dé sí yọ̀ wá ni torí rẹ̀ kò sẹ́ẹ̀rì mbẹ̀ fún tí wọ́n lò fún wọ́n níbi àwọn Ibn Umar tó máa ti pe sọ́láàtì àwọn ni ká yára tó máa ti ṣe kọ́ọ̀mà ká yára ṣùgbọ́n àdé sì takò àdébìnrin tí wọ́n bá ti lè ṣe kọ́ọ̀mà so ikú tún takò wọ́n tó ní ah no there is no need for ìkọ́ọ̀mà kò ṣe sí nídìí torí pé àmọ̀kọ́ Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ̀látù kan tó jẹ́ ọ̀ràn àyàn rí láìsí kọ́ọ̀mà ká tó tún lọ ńbẹ yẹn sọ̀látù khalfa saf àwọn olùmọ̀wá tún ṣàlàyé pé tí ìwọ bá sọ pé kò bàjẹ́ tó ń ti gbogbo àwọn àdéhìsì tó wà yìí àdéhìsì kan ò sí tọ́tọ́ka sí pé nìkan wà láyé Ànábì sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ sọ̀látù ní ẹnìkan tó ṣẹlẹ̀ náà ni anabi dúró ti pé tún sọ̀láàtù rẹ̀ kí mo rò pé yé wa eléyìí túmọ̀ sí pé kò síbi tó ti lè rẹ́rìí pé a dánìkan dúró sí sáfù ó dánìkan dúró ó sì fi parí sọ̀láàtù rẹ̀ ẹnìkan ò bá wí ó lè rí tọ́ níbí báyìí àárín anabi sallallahu alaihi wasallam kó ṣe sọ̀láàtù rí láì sì kọ́ ọmọ á sì kọ́ ọmọ anabi wa ni tó bá ti ṣe kọ́ ọmọ famshu ila sọ̀lá ní rìn ní kẹ́ ẹ máa rìn lọ síbi sọ̀láàtù ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ sáré ìdí tẹ́sí fi máa rìn lọ onílàdísì tó wà nù sọ́híhìn ìmáàmù rahimahullah wọn lọ́wọ́ Nabi sallallahu wọn ni téèyàn bá ti kúrò tí ń lọ sí yóò ti ní ìdájọ́ kó ti wọnú sọ́láàt subhanallah tó o bá ti kúrò ńlé tó ń lọ sí ti ní ìdájọ́ kó ti wọnú kò wá túmọ̀ sí kókó ọmọ kásẹ̀ ìyàwó má sáré kò túmọ̀ sí máa kásẹ̀ ìyàwó ọmọ rìn rìn bí wọ́n ṣe máa rìn ṣùgbọ́n o ti ní ìdájọ́ ipò tí wọ́n nu sọ́láàt oríire ńlá fún mùsùlùmí oríire ńlá fún mùsùlùmí torí rẹ̀ kí la fẹ́ sáré fún ma à nídìí láti sáré lẹ́yìn náà o ti wà nu sọ́láà ntọ́ ń sáré lọ báwọn wọ́n ti ń fọn lára kó n ti ń ṣe ńgbà tó ti kó n lé o nídìí láti sáré wa alaykumu sakinata wal waqar ọ̀dọ̀ wọn pé ẹ máa rìn bọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé alimami nawawi ó ní asakina tọ̀wọ̀tọ̀wọ̀ alwaqar. kẹ ẹ má jẹni tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa pariwo apá kan náà ló máa ń sin ní ìtumọ̀ àwọn kan náà ni ẹ máa bọ̀ tọwọ́tọwọ́ tàpọ́nlé tàpọ́nlé àdéhìí lọ́kàn nínú àwọn tí ọfẹ́ sọ́ra rẹ̀ di ṣéwù ara rẹ̀ nọ́kà ìgbà tó ń tọ́fẹ́ di olùkọ́ ara rẹ̀ fúnra ara rẹ̀ torí ẹ̀yìn di olùkọ́ ara rẹ̀ fúnra ara rẹ̀ àyàfi ká sì ṣe èrè ọ̀pọ̀ wọn ò kẹ́ fura bẹ́ẹ̀ yẹn bí tọrọ bó ti ṣe yọ tó kì í ṣẹgbẹ́ kọ́bọ̀ sáhùn tí wọ́n bá ní ẹ kí ni gbogbo ẹ náà lè ti ma wọn náà kó ma ọ̀la ni kò ní dọ̀tun látàsírí ìrè ètú wọn ò kó yé wa torí òun ti tó. sèbéde lárúbá òun náà gbéde lárúbá kìnìkan kìnìkan ọ̀dà kò burú lọ́ba ka àdìsí yìí. ó ní idha uqimati s-salah famshu ila s-salah idha sami'tum al-iqamata famshu ila s-salah tẹ́ bá ti gbọ́ iqama ẹ máa rìn lọ sí ibi tẹ́ ti ṣe sọ̀láàtì. wọ́n sọ sọ̀lá wal murad makan sọlá ayé wa alaykum bis-sikinati wal-fa'r òun á kà í pé bẹ́ẹ̀ máa ń lọ ẹ mọ́bẹ lọ àtẹ̀kúté abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o bis-sakinati lànà bí sísọ wal-waqar ẹ máa lọ tọwọ́tọwọ́ tàpọ́nlé tàpọ́nlé òun á ní ẹ lọ ẹ mọ́bẹ lọ ẹ sì lọ kẹwé kùté dání ẹ dákun ṣé a lọ dúró kùtẹ́ mọ́sálásí ni àbíbáwò fẹlẹ́ yà fi hàn wá pé wàkàn min àìbìn qawlan sahiha wà á fatuhu min alfahmi saqimi ọ̀pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa sọ pé ọ̀rọ̀ tó dọ́gba tó lálàáfíà kò dáa kò ṣe déédéé ní ti ń dà láàmú ni àìlágbọ́yé àgbọ́yé rẹ̀ làmúdìí àgbọ́yé rẹ̀ ni àmúdìí wọ́n sì tún sọ pé ẹnikẹ́ni tó bá sọ tírà rẹ̀ dàáfà rẹ̀ á àṣìṣe rẹ̀ ọ̀pọ̀ kọjá àbíkẹ́ àfù ẹnikẹ́ni ìyẹn ti máa ń kẹ́kọ̀ọ́ débi kan kó tó wá di pé yóò láǹfààní àti máa dàkà àti máa dàkà ó bí wọn náà ní nìsín tó bá fẹ́ wá fọ́múlà kan tó fẹ́ wá fọ́múlà kan fún chemistry nínú chemistry rẹ̀ ó fẹ́ wá fọ́múlà kan wá. Wa wọ́n ń kàwé wọ́n ń kàwé wọ́n ń kàwé wọ́n ń kàwé ni mo ti gẹ́tù fọ́múlà yẹn mo sì ti ṣàlàyé rẹ̀ fún class ètò wa wò pé hẹ́ẹ̀s báyìí ni báyìí wọ́n ṣe ṣe báyìí wọ́n ṣe ṣe so wọ́n á ní ta ló lè ṣàlàyé rẹ̀ fún wa àti ẹ̀fẹ́ ṣàlàyé fún yín lónìí ká tó gbọ́ tẹnu tiyín náà lọ́ba nàwọ́ lọ́ba ṣàlàyé òǹbóòs òun wò pé yọ́ọ̀s kí ni wọ́n pàtẹ́wọ́ fún ọ nígbà tí ó débẹ̀ wọ́n kàn ń fi kúkú gbára wọn fún ni pé <laughs> pé tiẹ̀ bọ̀ sẹ́mi ò fọwọ́ rẹ̀ kí n lọ gbọ́ ìdákùn wọn fi jókòó so ó túmọ̀ sí pé ẹni tí kò bá fẹ́ fi òye olóye fi ríran nínú ìmọ̀ o kò lè mọ nǹkan kan kò lè mọ nǹkan kan torí pé àwọn kan ti ṣe wàhálà bíi ọdún mẹ́wàá bíi ogún ọdún bíi ọgbọ̀n ọdún yóò wá ta experience yẹn fún ọ easily ó túmọ̀ sí pé kàkà kí wọ́n jìyà gbogbo ọdún yìí ìrọ̀rùn ni ọkàn pọ̀ sí ọ̀la ẹ̀hẹ́n tí wọ́n bá ní gbogbo ìyá ọdún lọ́jẹ̀ ó tún lè má rìn kankan mu torí rẹ̀ bis-sakinati wal-waqar wala tusri'u anábìlẹ̀ gbọ́dọ̀ yára o ẹ gbọ́dọ̀ yára o fama adraktum fasallu ǹjẹ́ ẹ bá bá ẹ mú ní sọ̀láàt wa ma fatakum fa atimmu èyí tó sì bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pè é muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá wal-lafdhu lil-bukhari ṣùgbọ́n ìtọ́ wà ń bì bẹ́ẹ̀ lọ́wọ́ àánú tíra bukhari. hadith ń tọ́ka sí pé àbọ̀rọ̀ máa sáré sẹ́mi kọ́kọ́lọpọ̀ tó máa ń fi tán tí ń sálọ ọ̀la tó máa gbé sọ́láàt kí ni wọ́n máa ṣe wọ́n máa sáré ni kódà gbogbo èèyàn kò fura wọ́n máa jalè gbẹ́gbẹ́gbẹ́ pé kìnnì àìní ìdánilẹ́kọ̀ọ́ àìlọ sí ìdánilẹ́kọ̀ọ́ ni tí ẹ máa ń lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń lọ sí náà ni tó o bá lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá débi sọ láti gbọ́ ọlọ́kan rí tó balẹ̀ tó fi fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi sin lọ torí pé tá a bá sáré wọ masjid á tún bùkátà bí ìṣẹ́jú mélòó kọ́kàn ó tó balẹ̀ iwájú ọlọ́run ẹlẹ́dàá wa ọba tó dáyé tó dọ́run iná sì fẹ́ dúró síta fẹ́ sẹ́sìn ìjẹ́ta máa mí hẹlẹ́hẹlẹ́hẹlẹ́hẹlẹ́ sáà rojú tún tà a lè rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò máa fi bọ̀ anabi sì yanjú rẹ̀ fún ètò ọba bá ṣe pẹ̀lú imam ètò ọba sì bá dìde kó mu wa tọ bákan náà eléyìí ń tọ́ka sí wípé ká fi àpọ́nlé àti ẹ̀yẹ ká fi àpọ́nlé àti ọ̀wọ̀ ká fi wọnú sọ̀lẹ́ à òun ni tọ́lọ̀ fi pa á láṣẹ kí ẹsẹ̀ ká sáré wọbẹ̀ bí ẹni tí wọ́n ń lé. bákan náà wọn náà gbọ́dọ̀ máa sáré wọn wá fi wá lọ́kàn balẹ̀ pé gbogbo ìta bá ti bá ká ṣe ètò ọbọmọ alọwọ ká pè nínú ìwáyà kan fọkùnmù ètò ọbọmọ alọwọ ká san ṣé ń bẹ láàrin ẹ pé àti ẹ san. E àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀wá ni eléyìí ń bẹ nínú nǹkan tí èèyàn lè lo gbólóhùn tó bá wù fún pé àbí san wọ́n máa ń lò fúnra wọn lédè lárúbáwá pé àbí san nísìnyí ẹjọ́ olówó o lè sọ pé san owó mi fún mi o sì lè sọ wípé pé owó mi fún mi. so ṣùgbọ́n àwọn fuqaha àwọn ní rárá gbọ́dọ̀ méjèèjì yẹn ó ní tọ́tọ́ ka sí gbọ́dọ̀ méjèèjì lọ́wọ́ dá wàhálà lẹ̀ òun náà sì lè ṣe ọ̀pọ̀lọpọ̀ béèrè tá a máa béèrè o níta bá báraka kan solatul maghrib kpó láṣẹ kí yòókù tá bá báraka kan solatul isha báwo láṣẹ kí yòókù rákà méjìlá bá ní solatul àbí asr báwo láṣẹ kí yòókù àdéhìsì lọ́dàálẹ̀ so àlàyé pọ̀ nípa ní táwọn olùmọ̀ sọ nípa ẹ̀gbà wa méjèèjì wọ́n bẹ nínú wọn ẹni tó sọ yìí pé fa àti mú làwọn tì síwájú fákúdó pé ẹ pé sọláàtì yín ni wọ́n tì síwájú ẹ san ètò bá bọ́ ọmọ yín lọ́wọ́ ó sì ń bẹ nínú wọn ẹni tó ní ẹ̀sán làwọn ti síwájú ẹ pé ó sì ń bẹnu wọn tó ní á lo ẹ̀sán fún iṣẹ́ tá n fara ṣe ẹ pé fún gbólóhùn tá n fẹnu sọ ó di oríṣi ọ̀rọ̀ mélòó oríṣi ọ̀rọ̀ mẹ́ta oríṣi ọ̀rọ̀ mẹ́ta lápèjúwe lọ́dọ̀ ẹni tó sọ ẹ pé ẹ pé. ó túmọ̀ sí pé èyí tó o bá pẹ̀lú ìmáàmù yẹn òun là kọ́kọ́ sọ̀láàtù rẹ̀ ntọ́ kọ́kọ́ bá òun òun là kọ́kọ́ sọ̀láàtù rẹ̀ rákà kẹta lọ bá ní sọ̀láàtù magrib rákà kèló ni fún wọn alákọ̀ọ́kọ́ àwọn ẹni tí wọ́n sọ pé rìwáyà fa àti mú ẹ̀pẹ́ làwọn mú wọ́n ní ntọ́ kọ́kọ́ bá yẹn là kọ́kọ́ sọ̀láàtù rẹ̀ àti pé ńgbà tó bá dìde lẹ́yìn sálámà imam kí ló ń ṣe òun pé ìrun rẹ̀ mo ti kíráka alákọ̀ọ́kọ́ ṣé ìwọ̀n á ní ma fi ṣe kẹ́lẹ̀ kejì ìní ma fi ṣe kẹ́lẹ̀ kẹta ṣe bá mọ̀ ó túmọ̀ sí pé ráka alákọ̀ọ́kọ́ ni mo bá yẹn ọ̀rọ̀ pé fatia lásán la ké ṣe wàhálà torí ẹ̀yìn ìmáàmù mọ̀ wà ọ̀dà àmọ́ ti kíráka alákọ̀ọ́kọ́ ìwọ̀n á dìde múra kẹ́lẹ̀ kejì wá fatia àti súrà lákè màá wá jókòó lẹ́yìn rẹ̀ màá ṣàtáyà kí n tó dìde múrákà ẹlẹ́kẹta wá pé wọ́n ti kírákà ẹlẹ́kẹta magrib náà rí wọ́n kì fatiha ní jẹ́jẹ́ wa khalas. tọ́ àwọn kan sì sọ pé èyí táwọn mú òun náà ni rìwáyà ẹ̀sán ìgbà tó ti jẹ́ pé rákà kan ni mo bá yẹn rákà kan ni rákà kẹta rákà kan yẹn òní rákà kẹta mo ti sì ṣe àtàyà. lẹ́yìn rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn ajẹ́ pé ó kù rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ó kù rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì màá wá dìde màá ké fati àti súra lákè òkè màá rúkú màá forí kanlẹ̀ méjì rákà alákọ̀ọ́kọ́ ọmọ kírun ẹ sì lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ èèyàn jókòó ní sọ̀láàtìl magrib màá dìde màá tún rákà alákejì wá màá tún ké fati àti súra. láti òkè kí n tó wá jókòó wa sẹ́bẹ̀yìn ti mọ̀ pé lẹ́yìn rákà méjì ni wọ́n tó máa jókòó magreb so àjẹ́ pé gbà náà ní tó jókòó ní wàá sàlámà ilé ẹni Abi Hanifa Malik rahimahullah àwọn sọ pé ńgbà tó pé rákà ẹlẹ́kẹta tèmi ẹlẹ́kẹta tèmi nítorí pé àwọn sọ mo bá wọn iye tó iná ní nọ́mbà rẹ̀ lọ́dọ̀ mi màá wá dìde nísìn láti múrọ́kà alákọ̀ọ́kọ́ wá màá ké fati àti súra lákè òkè màá wá jókòó màá sàtáyà nítorí pé magre nígbà bá kíráka méjì náà máa ṣe àtáyà but níbi the first and the third rakat ni a ṣe àtáyà lẹ́yìn wọn ìwọ̀n àtúndìde ìwọ̀n amúraka kìlúwa rákà ẹlẹ́kejì nke fati àti súra ń bẹ náà lákì òkè kí n tó tún á jókòó láti sàtáyà sálámà eléyàn ni pé wàá jẹ bẹ́ẹ̀niyàn fil af'al wa qadiyan fil aqwal wípé wàá pé iṣẹ́ ńlọ́fà ló fi jókòó lẹ́yìn rákà kejì ló sàtáyà wàá wá san gbèsè rẹ̀ láwọn nǹkan tá a máa fẹnu wí ńlọ́fà ló fi ka fatia àti súra lákì òkè. Okay ní raka alákọ̀ọ́kọ́ tó bọ́ mọ́ ọ lọ fati àti sura lákè òkè ní raka kejì tó bọ́ mọ́ ọ lọ kò bá jẹ́ pọ̀rọ̀ máàlíkù lọ lágbára jù nítorí pé ó ti fi gbogbo àdìsí méjèèjì ṣiṣẹ́ tí ò bá sí ẹnu àwọn olùmọ̀ tó ti kò lápapọ̀ wọn wípé Allahu akbar ti bẹ̀rẹ̀ sọ́láàt àìwí àfi ní raka alákọ̀ọ́kọ́ torí ìgbà tí wọ́n dé raka kẹta yẹn tó ṣe Allahu akbar Allahu akbar wúlò ìwọ ni wọ́n sìn takbiratul ihram sẹ́wákà alákọ̀ọ́kọ́ wọn máa ń ṣe ń lu yín abẹ́lẹ̀ kẹta ní gbogbo ayé ẹlẹ́kẹ̀ ló wọ́n máa ń ṣe ń gbogbo ayé rákà alákọ̀ọ́kọ́ tó eléyìí ló fún ọ̀rọ̀ tá à ń sọ yìí pé ọba ti dé o rákà kèló lọ́ba yẹn alákọ̀ọ́kọ́ ti ẹnu mo sì ti kí rákà alákọ̀ọ́kọ́ àti mo bí ń ṣèṣe yòókù sóṣòro. ok ọjà bó ṣe jẹ́ mi o so eléyìí lọ́fà ló fi jẹ́ kí tẹ́yìn kan máa ń sọ kí ẹ mọ bá àrùn kan ṣe kí ètò ọba alákọ̀ọ́kọ́ rẹ̀ sá wọ́n lọ pé yòókù kálukú oṣù mi ṣé eléyìí níbi tá a dúró sí lónìí báyìí àwọn àdìsí ń tọ́ka sí pé àǹbùkátà fiqhu fi ddin àǹbùkátà fiqhu fi ddin àgbọ́yé nínú ẹ̀sìn nítorí pé man yuridillahu bihi khayra yufaqqihhu fi ddin gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá gbèrò rere fún pẹ̀lú ẹ̀ yóò fún lágbọ́yé nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá kó fún alágbọ́yé nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ wọ̀nyí ṣèwà hù kọ́lọ́n ọba kó sílá wíjà rere fún wa kọ́mọ́ sí ní balẹ̀jọ́ aburú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.